aláyé kí ló ṣẹlẹ̀ níbo níbo ń bò ẹgbẹ̀rún fi tá a lẹ́fún ìtàrí kí ló kí ló dé báwo. pátánlá ó ti ń pọ̀ jù má jẹ́ ń wojú ẹ̀ ó ti ń pọ̀ jù o. àbó ti wojú mi ni kí ló ń sọ kí ló sọ ojú táà mi gbóni tó wá wojú mi bá mi gbé táà mi gbà tó bá fẹ́ wojú mi gbà yẹn. táyà ìdànà. ah so ojú dùn ẹ̀ àbí o so òrí láti lára ilé òrà mímí lára ilé àmì ìdàlára táyà. Ah, so gbogbo làtọ́ rí àti nọ́mbà tọkọ sí ẹ so o mọ̀ pé táyà mi ni. o lè ayé àtọ̀run ni ẹ ò fi wà lè fi o jẹ́ máa lọ́n mi o jàre. ẹ gbà mí ẹni tó ti fẹ́ gé màálù gbojú wíńdò gbogbo ayé ló máa gbé èsì máa gbé táyà mi lọ sẹ́ni wẹ̀ o a máa fa wàhálà o gbogbo ayé ló máa gbá gbọ́ sí o báyìí tí mo jọ mo sọ fún ẹ o. Ah! Ah! ranga fúraka sa. ẹ̀dẹ̀ gbàgbára ẹ jáwèrè ni kí ló dé o sáré àwọn ọjọ́ ọmọ lọ bàbá èwo ni àpọ́nlé tó dẹ̀ ń fún wa ṣé ká má bàa ráyè sòótọ́ ọ̀rọ̀ ni kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan. bàbá inú mi dùn o ìpolówó tèmi ló wá bá a dá sọ̀rọ̀ sí o ẹ máa wo àgbàlagbà yìí o dẹ̀ lọ gbé táyà mi táyà tí mo fowó mi rà tí mo gbé sí mọ́tò mi jẹ́jẹ́ jẹ́jẹ́ fún ara mi o dẹ̀ lọ gbé táyà o dẹ̀ wá ń gbé lọ gbogbo ayé ló dẹ̀ mọ̀ pé táyà mi lélẹ̀. bàbá èèyàn gidi la mọ̀ yín sí ẹ̀ẹ́dẹ̀ ń fàjọ̀gbọ̀n lájọ́ tèmi ti mọ̀ yín kí ni nǹkan tó wá fẹ́ ṣẹlẹ̀ báyìí. ẹ ṣeun dúpẹ́ lọ́wọ́ yín inú mi dùn iná ọmọ mi pé mi ò bá wọn fa wàhálà mi ò ń fàjọ̀gbọ̀n gáràjì. Oh, oh, oh. ah, màá torí nǹkan tí mo sọ fòdè agbágbára mi kí ló dé kí ló hápùn gangan ni mo fẹ́ mọ̀. ṣe sà jẹ́jẹ́ mi ni mò ń bọ̀ mò ń gbé mọ́tò mi bọ̀ ó kù díẹ̀ kí n wọ gáràjì ní extra tire bàjẹ́ mo dẹ̀ yọ mo dẹ̀ change ẹ̀ ìjẹ́ kí n gbé spare tire síbẹ̀ padà kí n máa gbé nǹkan mi lọ ló bá dẹ̀ dé ló bá ń bá mi ló bá ń forí dánlẹ̀ ó ṣàǹṣagídí pé òun lòun ni táyà wá pátá ńlá ṣe sùúrù èmi mo ní táyà spare táyà mí nì ó bá ní tèmi ò bá ṣọ́ra òun máa òun máa òun máa wùwà ọmọ gáràjì fún mi òun máa fi wá gáràjì wọn mo dẹ̀jọ́ yé pé ọmọ burúkú ò sí gáràjì o ìṣe ilé ló ń gbé yín déta ìyẹn là ń fà lọ́wọ́ bàbá. orí yẹn sọ ń bọ pátá ńlá báwo ló ṣe mọ̀ pé táyà tiẹ̀ ni àti pé àmì wo ló ṣe sí gan. ẹ ṣe bàbá gbogbo ayé ló mọ̀ pé táàmì rè àmì mi wà lára ẹ̀. òyìnbó ti sàmì sí táàmì wá láti kọ́ láti fáktírì ẹ bẹ́ẹ̀ rí gbogbo làyè táà mi rèé táà mi rèé wọ́n tún kọ nọ́mbà sí bàbá táà mi nìyẹn bàbá. ó yá wẹrẹ ní ó ní kú síbi tá a ṣe ẹgbẹ́ wa bóyá ò pé rárá ni ìlà tó ti wá láti fákìrì ó gbádùn bàbá rere á gbẹ táyà ẹ lọ. fúrálì ẹ ṣe bàbá. kí ni yé yé yé kí ni. owó wo wo wo wò sí la. wò sí la tún kẹ̀kẹ́ lukẹ́. àní wo wo wo wo wò sí la o. wò sí la tún kókó lukó. owó wo wo wo wò sí la. wò sí la tún kẹ̀kẹ́ lukẹ́. wo wo wo wo sí la o. wo sí la tún kókó lùkọ́. ẹ dákun ẹ máa ná wo sí la wo sí la ò gbàgbé rẹ̀ rárá jẹ́jẹ́ lọ́mọ ńlọ kò sóṣìó ẹni bá lọ wájà wo sí la ìyẹn gangan ló fi rú fọ́nà fáìtà lọ́mọ là kọ́ńfà ọmọ bàbá onídàáfò wo sí la tún kẹ̀kẹ́ lùkẹ́. wo wo wo wo sí la. wo sí la tún lùkẹ́. wo wo wo wo sí la o. o sí la tún kókó lù o. jẹ́jẹ́ lọ́mọ ń lọ wò sí la iṣẹ́ ajé ló sọmọ sí gbòòrò jẹ́jẹ́ lọ́mọ ń sọ̀rọ̀ ajé iṣẹ́ ajé ló sọmọ sí gbòòrò kò sí láyé ó gbàgbé rẹ o má ṣe díyàwó sílá torí kékeré lábẹ́rẹ́ ń kéré kí máa ṣe mí bí ìbàdíyẹ. agbára kọ́ ò bọ̀dá o iṣan kọ́ ò bọ̀dá o agbára kọ́ ò bọ̀dá wa iṣan kọ́ ò bọ̀dá o tó bá lọ tọ́jà wò sílá tó bá lọ díyàwó sílá tó bá lọ tọ́jà wò sílá tó bá lọ díyàwó sílá àṣìyẹ ní ṣì bá ṣe bò àtúnṣìyẹ ní ṣì bá ṣe bò àṣìyẹ ní ṣì bá ṣe bò àtúnṣìyẹ ní ṣì bá ṣe bò adìyẹ wọn tó ń fẹsẹ̀ alẹ̀ o kìlàjà wọn tún sílé fún adìyẹ wọn tó ń fẹsẹ̀ alẹ̀ o kìlàjà wọn tún sílé fún wowowowowo sí la. wo sí la tún kẹ̀kẹ́ lókè. wowowowowowowo sí la o. wo sí la tún kókó lóko. wowowowowowo sí la. wo sí la tún kẹ̀kẹ́ lókè ọmọ bàbá onídàáfó. kò sí látúkókó olùkó ẹ dákun ẹ máa náwó sílá kò sílá ọgbàgbẹ rẹ rárá jẹ́jẹ́ lọmọ ńlọ kò sóṣó ẹni bá lọ wájà wò sílá ìyẹn gangan ló fi rú fọnà fáìtà lọmọ náà kọ́ńfà ọmọ bàbá onídàáfó kò sílá tú kẹ̀kẹ́ lọ. kí ló wá dé tẹ̀tẹ̀ agbára wọ tẹ̀tẹ̀ sọmọ torí ìwòsàn. kọ́bẹ̀ kọ́bẹ̀ kọ́bẹ̀ kọ́bẹ̀ kọ́bẹ̀ pátá pátá ayé ìjà ò ní dà. Yes, Lord. Wasila. Wasilat. Owó bá má tún ṣe báyìí mọ́. Ayé ò kí ń pẹ́ sọ̀rọ̀ dáláṣẹ́jú. Mọ́sò union ti bá wa dá sí ọ̀rọ̀ ìlú àti pátánlá. Wọ́n ti dẹ́lẹ́bí lẹ́bí, wọ́n ti dá láre láre. Wọ́n ti gbé spíẹ́tà yàgbé padà fún wọn ìwọ ò ṣe jẹ́ ká gbà pé àwọn ti jẹ̀bi àlọ́ àṣejù ló máa ń mànà ẹ̀jẹ̀ bí abo honestly I'm not happy. I'm sorry, Dad. ó máa jìnnà tó bá gún ẹni ẹlẹ́ni kiri láti máa lò eléyìí ó kéré máa lọ nìyẹn. jẹ́jẹ́ lọmọ ń lọ wò sílá àní jẹ́jẹ́ lọmọ ń lọ kó sóṣìó tó bá lọ tọ́jà wò sílá tó bá lọ di àwò sílá. Ah, wá ṣé o mọ̀ pé ọlọ́run ló ní kí bàbá wò sílá wà nítòsí tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni lẹ́yìn bàbá wò sílá àtẹ̀mísí olú ọmọ owó bàbá méjì ẹ ọmọ gbàgbé yẹn o wò sílá bá ti kú pátá jù. gbàgbé yẹn o ọgbẹ́ni wo kí n má parọ́ fún ẹ pátá ó lórí kan o tí ọ pátápátá ò sílà nígbà ẹ̀ wo aṣáánu grafada ẹ̀. ọ̀bùn dákọ̀ ọmọ títí ẹ ọmọ àná ni ẹ ṣé o mọ̀ pé wòsílà gangan ni wèrè tó ń jẹun lórí pátá at everybody inú gáràjì tá a wà yìí. kí wàá lè tó bá yẹn. ìwọ ọmọ kan ṣe mistake sọ́dọ̀ ọmọ yẹn wà níbo máa bójú ẹ jẹ. ìgbà ọjọ́ wo ló dé náà gbà yìí ìwọ ọmọ yesterday tó wá débi tó fẹ́ máa sọ̀tàn fẹ́mi. yóò ṣàmọ̀ pé wẹ́rẹ̀ ní grafada ẹ̀. Ah. ẹ ló gbọ́ eh. wàá ṣe ayé fẹ́ bàjẹ́ ni ṣé obìnrin lọ́wọ́ gbé lórí dé lábùú yẹn ṣé obìnrin jẹ́ àdùkiri ok ok ya ṣé o mẹ́mí ni èmi gba ìfáyín ẹ̀sẹ̀ mo ṣe àìsàn ìwé wọ́n dà lórí ẹ̀ wọ́n gbọ́ ọ̀kan ní ẹ̀ lórí ayé mi bàjẹ́ ah! Ah! ó ṣèrè ni. gbàgádà church Oṣòdì gbàgádà church Oṣòdì òkè gbàgádà church Oṣòdì òkè. Bàkárà Sọ́ọ̀dọ̀ ṣòdì òkè. Ṣé bá kúkú àmẹ́? Ó wà bẹ́ẹ̀ o. Ẹ gba change. Ẹ gba change. Dad. Yeah? I suggest we cut through Pedro Road to avoid traffic. Oh, you are right. Noted for action. ṣòdì ó ṣòdì ó ṣòdì ó ṣòdì ó ṣòdì owó yẹn dà owó yẹn dà owó yẹn dà. owó kìíní kó jẹ́ èmi èlò àwọn ń dẹ́yìn lórí ẹ̀. ẹ̀mí èlò báwo tó ti sanwó ọ̀sán tẹ́lẹ̀ ni. ó jẹ́ yọ kọ́ńdọ̀mù ojú ẹ̀ ṣẹlẹ̀ fún òkú ọ̀pọ̀ sọ́ọ̀tì ẹ̀ ti bẹ̀rẹ̀ ni. àwa àwa àwa má gbé yẹn wa o ṣé mi gbé abọ́dà ní bíbá ẹni sanwó tèmi fẹ́mi jàre. àbí mo ti san. wà ó ṣòdì. àbó ti san kí ló máa ń ṣe tó máa ń ṣe bí olórí burúkú aláyébàjẹ́ báyìí ná ó já wèrè ni ṣé jàre ló fi mí sí támàkì ni olórí burúkú ni ẹni fẹ́mi lọ́wọ́ tèmi jàre mi ráyè wèrè o. kò lẹ́ni dáa fún ẹ fún nǹkan tó sọ yìí ah. kò ah. ah, ní yẹ ó ní sóríire. àwọn ọ̀dà ìgbóni yá ọ̀dà ìgbóni yá ẹ̀yìn. láì tó bá yẹ wọ́n gbà yẹn máa sọ etí ẹ̀ka lẹ̀ gba bẹ́ẹ̀sì. èmi èmi skoda èmi olú ọmọ ó dáhùn màá di ó dà kó fi hàn mí mọ̀ sọ̀rọ̀ o. kò lẹ́ni dáa fún yàrá já bó ṣe pé rẹ̀ lólú ìbá one million. wọ́n làwọn mọ̀ àwọn ọ̀bọ̀ ọláyé bàjẹ́ yìí. èmi. àwọn kan fẹ́ máa lọ kọ́pì ẹ̀ kó ní dáa fún ẹ bó ṣe ń fira ẹ̀wẹ̀ yẹn àwọn èèyàn àwọn èèyàn gidi ni wọ́n lọ ń fira ẹ̀wẹ̀ olóṣì. èmi ni aláyé bàjẹ́ bàbá ẹ sọ fún wọn yín kó fẹ́mi lówó o. ìwọ yọ wáìpà yẹn tíráì láti yọ kó ní kí ló ṣe kó ní gírámẹ̀ ṣàbọ̀ṣọ. bàbá sọ fún kọ́nà tó ẹ kó fẹ́mi lówó náà kò sí wéèrè. wọ́n ti pààrọ̀ lọ́mì ráyà fọṣẹ fọrẹ sí idiot. wasilat kí ló ń ṣẹlẹ̀. bàbá ẹ sọ fún wọn yín kó fún mi lówó. ìwọ náà fún lówó fún lówó ká máa bá tiwa lọ. dádì ó fẹ́ gbowó mi ni ẹlẹ́mú dẹ́ ṣẹ̀ṣẹ̀ lu ni tí jagun bá dé sí jagun náà ti máa béèrè owó ọ̀sán òun dẹ̀ ti máa sá lọ ń gbà yẹn. òótọ́ ni ìwọ náà ó mọ̀ pé jagun ló ń ṣiṣẹ́ ọ̀sán kí ló dé tó fẹ́ gbowó lọ́wọ́ wa owó àdẹ̀ méjì. bàbá yẹn ò káyé ìyá dagun bímọ ni ó dẹ̀ wà lọ hospital ló fẹ́ sọ operation fún ìyá ẹ̀ so kó dẹ̀ fẹ́mi lówó tèmi ló bá mi gbóhùn èwo ni wéré. ṣé ń gbá láyé bàjẹ́. wasilat fún lówó wọn kò ní gbà lọ́wọ́ wa lẹ́ẹ̀mejì fún lówó ẹ̀ tó bá bíjà ajá ẹ̀ rè tí wọ́n bá bíjà lájà ẹ̀ rè kò tún wá béèrè owó mi lọ́wọ́ mi àgàgà kí jagun wá béèrè lọ́wọ́ mi wà láyé ẹ̀ ti bàjẹ́ fáínàlì. ẹ kò kò sí wèrè ó lẹ́nu kò sí wèrè jẹun lọ jẹun lọ jẹun lọ jẹun lọ kò sí. jẹun tán táyọ̀ lókun. mo ti ṣe tán. ọ̀nà ti ṣe tán ṣé mi kọ́ mo ń léyìn léré báyìí kí ló wá kù tẹ́ ń dúró dé àwọn oúnjẹ. àkùkọ bàbá mi láéláé owó ló ń jẹ kò ń jẹ àgbàdo ẹ mind you ẹ ṣe jẹ́jẹ́ o ẹ máa bá ẹnikẹ́ni jà ní school ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀ um, waslat. sir. Um, ṣe um, flask tí mo ní kó rọ mi gbóná sí lọ. kò tí o mo ti lọ check in sin. oh good uh, lest I forget ṣe bí wọ́n ti call off strike kí náà tún kú kí náà ń dúró ṣe nílé tó máa dá school lọ. bẹ́ẹ̀ ni wọ́n ti call ẹ̀ off bet in two weeks time ni gbogbo universities ṣe máa wọlé. Uh-uh. in two weeks time irú style wo ló ń bá mi lóye ṣe bí tán bá ti call off strike kí student rí zoom lóku tí strike bá wà ní kò ń sí school. ẹ dadi ṣe rí ní school two weeks yẹn ó wà fún kan fi clean gbogbo inú ọgbà pátápátá gbogbo lecture rooms ewé tí máa dà sí gbogbo inú ọgbà ṣe mọ̀ ọ́ ní láti clean ẹ̀ dáadáa readiness for lecture. wàhálà gbogbo ṣe ń sọ̀rọ̀ bí ìgbà táwa náà gbẹnu ọ̀nà léèwé kọjá wọn ti mọ ohun tó ń ṣe ẹ́ tọrọ kọ́bọ̀ tó ń rí ní gáràjì ó ti ń dùn mọ́ ẹ̀ iléèwé ti sú ẹ o fẹ́ lọ́mọ àbí don't worry go ahead go ahead and become the president of association of bus conductor. dadi kò rí bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn. báwo ló ṣe rí. bó ṣe rí ni mo ṣe ṣàlàyé fún yín yẹn báwo mo ṣe máa abandon school me because of my role as a bus conductor mo mọ èèyàn tó jẹ́ wípé conducting ló ń ṣe tán fi ránra wọn ní school after ẹ̀yin náà dẹ̀ ni mo fi ń help. má gbé yẹn wá o má fi help èmi má fi future ti yẹ help èmi go back to your school are you okay. okay mo promise pé máa padà sí school in two weeks time. in two weeks time. yes daddy. no story. no story. daddy daddy. daughter daughter o ti kí àṣùbà aláàárọ̀ yìí. máa kì í. ẹ lọ kírun. Um, nǹkan tẹ́mi tí wàá fẹ́ béèrè sí ni pé ṣé gbogbo owó ti máa ní ìdí ní school ṣé o máa ti rẹ́ẹ̀dì gbà yẹn pocket money school fees gbogbo ẹ̀ dáàdì. Ah, well ọlọ́run ọba ló lè ṣe gbogbo ní agbára ọlọ́run ó máa rẹ́ẹ̀dì mọ́ṣáàlá ẹ lọ kírun ṣẹ́ni bọ́. dáàdì dáàdì. dọ́tà dọ́tà. dáàdì dáàdì. orí ìgbà ṣèwé wà ń bẹ́ẹ̀ fẹ́ máa tán. jọba mi drop bag mi nù but you doing? Fine. It's so good Fine. to see you after a long care. break. Take care, darling. okay? Fine. <laughs> nice to good see to you. Ṣé wà pa ibo ló dà? A ah, ṣe kúrò class mi. Eh. Ọ̀rẹ́ mi, guess what? What is it? Gloria heading to travel us see UK ní last week. It's a lie. It's the truth. Like seriously. Yeah, she said she can no longer cope with the hassle strike. So, Ada took her abroad. Are you serious? Yeah. So, kò tiẹ̀ ní kóhun tiẹ̀ pè mí kó sọ fún mi. no cause ìgbà tí mo bá sọ̀rọ̀ last ó try number severally Or network bad. anyways anyways i wish her all the best. babe. you wouldn't blame that girl at all. a ah, ò ah, lè imagine òun nìkan ní ilé ẹ̀ jíǹjì láàrin wa now ẹni tó ń gbé ní east ah, kò tiẹ̀ ní máa láǹfààní gan láti máa ráwọ̀ ọ̀rẹ́ ẹ̀ lásìkò tó bá wù so má blame me. ẹ. artist strike yìí ó máa ó bá wọn nìyẹn. ha kí ló ń sọ yìí. mi ló affect jù. kó wá lọ bá àwọn babes ṣe lóyún lọ. àwọn girls mi gọ́tẹ̀ tún ti bímọ nínú ẹ̀. ah o ti kí lẹ́yìn wá ń dúró dé. ẹgbẹ́ ló lè máa lọ lè jù. take care. àbá àgẹ̀ ìyá máa jọ trust mi. <laughs> ẹ jẹ́ lọ. Okay. take care ó dàbọ̀.

lẹ́nà ọkùnrin lẹ́tà máa máa máa rìn máa rìn ó máa dìde ó máa tẹ ẹ bá mi gbẹ bọ́tà pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ bá mi gbẹ ẹ bá mi gbẹ bọ́tà. wọ́n sì máa kọ́ lẹ́kọ̀ọ́ ah. ọmọ mu lọ. Àwọn akọ́kọ́ ìlọ̀ fọmọ ìtó ọmọ kìlọ̀ fọmọ ìtó ẹ má mú lọ. ọlọ́run o mẹ́jọ mo. èyí ta ríre o ìjà ríre ta ríre o ìjà ìgbọ́n tó ká tẹ̀lé wọn. mo dẹ̀ dábọ̀ ẹ̀ mo dábọ̀ ọ̀rọ̀ ìkọ́bọ̀ ìmáṣe báyìí. kò lè ràn kí támàkì. kò sí làbọ̀ mi. bẹ́ẹ̀ ni sà. apá àbò ló wà. ní ìsàbí ọ̀rọ̀ eré ń bẹ̀ yẹn ni. èmi ò rí lápò orí mi ò rí. ìṣó. Hey, I'm going to go. I'm going to káyì ẹ̀yin èèyàn mà níkà o ẹ̀dẹ̀ ń wò mí ẹ̀ ń wọ ọmọ mi níran ìyẹn ni wípé aṣebi gbébi kọ́rùn lẹ́yìn èèyàn ládùrú bá ṣe jọ ń jẹ tá à mú tó ní gáràjì ní tó ń ṣe yín ni pé kí ẹyin ojú mi kan ṣoṣo tí mo ní kó fọ́ dànù. má jagun bẹ́ẹ̀ mọ́ ìran ọmọ ọba kan kì í jagun bí ẹrú ìtàlógún ọmọ ajíbọ̀ṣì ọmọ agbóyán fòkù ọmọ aróka fòkù má gbàgbé wípé àtẹwọ́ mẹ́wẹ̀ẹ̀wá náà fi ń joyè nílé bàbá tó bí ẹ lọ́mọ fi wọ́n sílẹ̀ jọ bàbá jù lọ. ẹ̀ẹ́ ìkọ́tẹ́ máa ṣe ní àbí so ọmọ yín fọ́ lẹ́nu láì jalè ẹ bá fọ apá lórí kókó máa lọ ẹ bá sẹyìn ẹ bá wọn rí o a máa múra ń gbòòrò pàtó ẹ̀ lélẹ́yìí o bá tún sí bọ̀. no irọ́ wasilat irọ́ ló pa ifá tó bá ti pa olówó ẹ̀jẹ̀ ó ti sin ní agbòdì jíjẹ you have overstayed your welcome in that garage Oh, padà síbẹ̀ mọ́. But Dad, I said I'm sorry. So? mo ní mo ti gbọ́ ṣé wo mọ̀ pé ọ̀bẹ ti gbé ọmọ lọ́wọ́ tọ́bẹ bá dẹ̀ ti gbé ọmọ lọ́wọ́ ó ti ṣeun tó fẹ́ ṣe nìyẹn o ò padà sí gáràjì yẹn mọ́ you are not. Daddy mo fẹ́ kẹ́ reason pẹ̀lú mi ṣé rí owó tí màá need ní school ó pọ̀ díẹ̀ ẹ́ mo ṣe ní gbẹ́kẹ́mi náà ṣiṣẹ́ díẹ̀ sí kí n jára mo ṣe kí n ṣiṣẹ́ so that màá lè help yín. ẹ ẹ ẹ ẹ mo ti gbọ́ owó tẹ fẹ́ gbà lọ sí school pọ̀ àbí. bẹ́ẹ̀ ẹ ṣe bí owó tó níye àbùkù kan èlò lówó náà tó fẹ́ torí ẹ̀ kó bá mi ní gáràjì. dádì mi kò bá yín náà mi kò bá yín. tell me how much is the money ó niye. níye hmm. èlò ló mú lọ sí school. sixty naira ni sir. sixty quite much ṣe é ní nǹkan tí So ẹ̀hẹ́n ẹ̀wù tẹ kó jáde sí kó lè dé anywhere òun ṣe ní kèmí ṣiṣẹ́ kí n lè assist yín dáàdì. that is not your problem i'm coming. tí lọ sí school nsìn tí lọ sí school. Waslat owó tó níye àbùkù kan take. dáàdì owó cooperative lẹ́nu kó. that is my problem. ah kí lè wá fẹ́ sọ fún àwọn cooperative tí wọ́n bá wá béèrè owó wọn lọ́wọ́ yín. that is still my own problem. then dad what exactly is my own problem. your problem is to pack your load go back to your school. wo wo wo wo wo wo sí la kò sóṣó ẹni bá lọ wájà wò sí láyé gangan ló kò gbọdọ̀ fáìtà lọmọ náà kan fún. téèyàn bá máa jẹ epo jẹ yẹ ṣekúṣe yẹ èwo ni ìjáàbù lórí crazy jeans. ṣé ọlọ́run ló kéré lẹ́yìn èṣù nísàlẹ̀ kí ni gbogbo eléyìí. ẹ̀ẹ́ ó ga even me. ẹ dákun ẹ máa náwó sí i lápò. ilé ayé yìí bó ṣe rí lórí yẹn. ẹ lọ́mọ lọ kò sóṣó ẹni bá lọ wájà wò sí i láyé ló fi rúfọ̀ náà fáìtà lọ́mọ kì ṣe inú ẹṣin ni mo fẹ́ kó sínú ilé ẹran yìí. It is clear I don't belong here anymore. mo dúpẹ́ i can't wait to see my son. èmi gangan i can't wait <laughs> ayò abara tíntín ló máa bọ́ sí <laughs> oh. ló máa jẹ lọ́jọ́ náà. in fact inú láwọn mi máa dùn gan-an tó bá gbọ́ ní ìsìn yìí. láwọn mi hmm. nìkan ni èmi gan fúnra mi gan inú mi dùn jù. yeah and, who um, you. Mommy. Two years. Two years, baby. Ilé, my dear. How are you? I'm fine, thank you. Pẹ̀lú màdá. Yes. Have your seat. Thank you, ma. Uh, mommy, ń kọ́ lọ́hùn. Àlàáfíà ló wá sá. Ǹlẹ́. Ah, òní kò wa. Bẹ́ẹ̀ni mà, àti pé ọlá mi pè mí láàárọ̀ yìí so ó jẹ́ kó máa yé mi pé òun bọ̀ wálé ní next month ìyẹn ni mo ní kí wọ́n á fi tó yín létí mà. ó ṣe ọkọ mi òun náà ti sọ fún dáàdì ẹ̀ ìwọ ni máa kí pé òkú lédè. mọ́mí ẹ̀ ń àlàáfíà ló wà sá tó bá di next month tí ṣe ní bámadé yẹn màá fẹ́ kó make ara rẹ̀ available hmm. ká lè jọ lọ sí airport lọ pick ẹ̀ ah, ah. àbí ṣó wà òkè pẹ̀lú ẹ̀. i'm very okay with it sir. <laughs> Ah, my dear ẹ fọ́nìṣà kí lẹ́yìn expect mi pé kó sọ kí lẹ́gùn ẹ̀ ń ṣe tó lòun ò fàárọ̀ jù. ti ẹ̀dọ́kọ̀ tó ní mo ìmí náà ń fa lẹ́sẹ̀ mi. i trust you. <laughs> wọlé wọlé wọlé wá nǹkan tó máa jẹ kó. ọ̀dọ́wù. Ah! ayé adájú. owó pẹ́ ló bò yẹ kó wọ́n ah! ó ti rí. èmi nìkan tán gbà síbẹ̀. owó yà owó dà owó dà. owó ẹ wà ń bì owó ẹ pè hmm. ó pé síbẹ̀ ó ti pé síbẹ̀ yéé yéé ah ìrókò ìrókò ṣèyàn ó ṣèyàn ọmọ tó ṣẹlẹ̀ mo ti sáfíìsì ẹ̀ kò kàn máa make sure fóun fi ọ́ìlì sóun tọ̀pù ọ́ìlì. ó ti ṣe ó bẹ̀ fún mi gbà síbẹ̀ ẹ̀yà dáa. ó ṣe òun lọ nìyẹn ó ṣe society. At a given time, the term is most often used in discussion of development of invention or innovation of any sort, whether in the material or non-material culture. Yet ti yé mi. Kí ló wá culture gradient? Culture gradient. Ọlá mi ò gradient is a steady decline in the occurrence or importance of culture traits or culture complex as one moves away from the culture center. Culture fair tests. mo lè dùn mọ́ rẹ̀ sàdánkátà ẹ o ọ̀rẹ́ mi hmm? ṣé òtítọ́ ìyìn ọlọ́run lógo to buy ẹ̀mí máa ń kan sára sẹ́ni tí sára yẹ ni. ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ àmọ́ bí ò bá nídìí obìnrin ò jẹ́gun mọ́lẹ̀ ṣé kò sí nǹkan. ariwo wò sílà ní o ogun wọn ń gò mí lẹ́nìí ogun wọn lọ́bẹ̀ẹ́bẹ̀ẹ́ lọ́la ìyẹn ò tiẹ̀ ò sí mọ́ àdúpẹ́ fọlọ́run àbó rò pé ó tọ́pẹ́. ọ̀rẹ́ wa mo bẹ̀ yín dúpẹ́ yìí mo bá ẹ dúpẹ́ ipò tètè dámọ̀ yín padà síléèwé bí bẹ́ẹ̀ kọ́ ìwà gáràjì ìbá ṣàkóbá fọmọ yìí. ẹ ṣe. ṣùgbọ́n ìwọ náà ṣe kò kí ni mo kó lọ́nà wo. o ò mọ̀ pé béèyàn ò bá múra ọmọ téèyàn mú wá sí gáràjì irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ lè dọ́mọ èṣù bí ò tiẹ̀ fẹ́ dọ́mọ èṣù àwọn ọmọ èṣù kọ̀ọ̀kan tó ń wá sí gáràjì wọn ì pẹ́ sọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ dánmọ èṣù púpọ̀ nínú nǹkan tí wòsí là ń ṣe àwa mọ̀ pé àwọn ọmọ kéékèèké àwọn ọmọ èṣù nínú gáràjì ni wọ́n ń kọ́ ọ̀bọ̀ lẹ́nu. ó ṣe mo dúpẹ́ kí wàá ṣẹjọ́ mi bóyá o mọ̀dí tí wá sí láti ọmọ mi tó fi ń wá sí gáràjì màá sọ̀dẹ̀ fún ilé ni ṣé o mọ̀ pé kó tó di pé wá sí láti ń tẹ̀lé mi wá sí gáràjì àwọn ọmọ kọ̀ǹdọ́tọ̀sì kéékèèké jákujàku kan tó máa ń jí owó mi ní gbogbo ìgbà rìpọ́ọ̀tì yìí ni máa ń fún ọmọ mi tí n bá délé inú ọmọ mi sì máa ń bàjẹ́ kì í dùn mọ́nú pé gbogbo wàhálà tí bàbá òun fi arúgbó ṣe káwọn ọmọ kan tó máa chance ẹ̀ kan tó máa gbà eléyìí ni Wòsílà Àròpọ̀ ló fi ròyìn pé kóun máa wá help mi ní garage ṣebí kọ́mọ mi máa ràn mí lọ́wọ́ la wí láì mọ̀ pé ó máa burẹ̀kẹ́ tó báyìí ọkùnrin jẹ́ wà náà lówó. bàbá àjà mi ẹ̀yin ni àlejò yìí ń béèrè. báwo kò ṣe o láti bọ̀. orúkọ mi ni Bánkẹ́ Òjó iléèwé kan náà lèmi àti Mùsílà wà. Bánkẹ́ Òjó eh, arówópo nílùú màmá Òjó ó fẹsẹ̀ méjèèjì tà sí ìlú àmọ́ jẹ́ kí n promise ẹ̀ ní kankan àyàn lèmi aláyàndé ni mí ilé aláyàn mo ti wá tí n bá lùlù fún ẹ ó dá lójú pé wà á jó ṣé sociology ni wọ́n náà ń ṣe ní school? kí ló ń wí o. owó ló ní kó kókó mi. ó ní tí n bá ti fún yín bó ti máa yé yín sá. ó ti yé mi ó ṣe. ó dàbọ̀ sá. ó dàbọ̀ ẹ wá wá wá wá wá wá ọmọ mi àní bá ní nídìí ẹ̀rọ ká má bù yí wọ́ ẹ̀yàn náà léèwé yín jìn ṣé lè yàtọ̀ ẹ wọ mọ́tò ẹ ṣe mo dúpẹ́ ó dàbọ̀ o bá mi kí o. Àjàní wọ́n hmm? ṣe bó oníléèwé lọ́mọ yìí wà. bẹ́ẹ̀ni. ṣé wọ́n ti wá ń sọ rárá fún wọn ní àgbélódì rówó. Àjàní. oyè ẹja ló ti kù bẹ́ńkàbọ̀t one six. ẹ jọ kí ló dé tẹ ṣe máa ń láìkẹ́ máa gbé pásíńjà síwájú ṣé ẹ mọ̀ kó ba lódì nìyẹn. ẹnìkan bẹ́ńkàbọ̀t ẹnìkan bẹ́ńkàbọ̀t. ẹ wo etí mò ń bá sọ̀rọ̀ tó ń ṣe bẹ́ẹ̀ ní kò ń gbọ́ ṣé etí dùn ẹ̀ ò gbọ́ nǹkan tí mò ń sọ ni. Make main campus one seat. Ah, ah. tí o bá try mi ní ọ̀sán yìí wo mo dẹ̀ máa make sure pé mo deal pẹ̀lú ẹ̀ tó bá gbé ní passenger síwájú ṣó ti gbọ́ torí mò ń bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ọ̀sẹ̀ òṣèlú ẹni pé tiẹ̀ dì. àti ẹ̀rí bó ṣe ṣe bí elétí dídì ni. wọ́n jó kere wà lórí ẹ̀ now if you don't watch your tongue i will force to backhand you. ẹ wá ṣe kí ni wàá bá káàní wọn ò tí ì bí ẹja wọn ò tí ì bí ẹja débẹ̀ kí ló fẹ́ ṣe. in fact bọ́ sílẹ̀ nínú maruwa mi àfi bá fẹ́ kí n wú ẹ̀dá sílẹ̀. jọ tí mi ìbá bẹ̀lẹ̀ kí ló fẹ́ ṣe. of course ò ní fẹ́ tẹ̀nà torí ò ní fẹ́ kí dáadé wa gbé ẹ kó lọ síbítù. ẹ láyé láyé ẹ má tún sọ bẹ́ẹ̀ mọ́ kí dáadé tèmi my own dad kọ́ wá gbé mi ní hospital ẹrù tí ẹ gbẹ wọ́n mo ṣe bá mi sọ̀rọ̀ náà kí ló ṣe lè you daughter of, of nobody òun bí èmi sọ̀rọ̀ ṣé kí ló gbé mo ti wọ̀ ní abẹ́ẹ̀bẹ́ ẹ ẹrù obìnrin rárá wàá kọ́ máa sọ̀rọ̀ sí anybody anyhow who the hell do you think you are tá ló rọ́pò jẹ́ náà kí ló ṣe é wàá máa gbé overload mo tún bẹ̀ sọ̀rọ̀ òun ṣe bẹ́ẹ̀ ni pé ṣe ẹ̀ ṣe wọ́ ọ̀sẹ̀ nà mí mo ti fẹ́ kó nà mí. nà mí nà mí ṣe bó lè jà nà mí nà mí tí mo bá mọ̀ kó tó bẹ̀ fọwọ́ kàn mí o ò lè ṣe kankan mọ́ o ẹ̀rú ti ń o ò lè sọ̀rọ̀ mọ́ sọ̀rọ̀ àṣebẹ́nu ẹ̀ ni sọ̀rọ̀ kó nà mí wọ́n kò máa ṣe ẹnu ẹni àbóṣe wọ̀n ẹni kí ló ṣe é ah ìwọ nìkan ló wà ní campus ojú bó ṣe wà yìí lọ ni ó èrò ti ẹ̀bẹ́ pé mo lè rán àtiwọ́ àti gbogbo àwọn fámìlì ẹ̀ lọ sẹ́wọ̀n òun sọ fẹ́mi kéde àdìdì máa gbé mi lọ hospital ìwọ ìwọ yìí náà wọn ò tí bí ẹ̀dá. main campus ẹ wọlé. ọ̀ bá wọlé bí anybody tó bá wù mí kò tẹ̀lé mọ́ tèmi ìtẹ̀lé nàfẹ́ kò ṣí ẹ mọ́ ṣó ti gbọ́. wọ́ wọ́n máa lọ lọ́sì owó ṣe rí wàá tún sọ̀rọ̀ ẹni àwọn ẹ̀sìn. nínú márúwá. رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين ọ̀rọ̀ ti wasilat kí ni a ti máa ṣe sí. abu wasilat gbogbo ìwádìí tí mo ṣe pátápátá ní Kudirati Kareem kò sí kankan nù ẹ̀ tó sọ wípé ẹnìkan ló gbé waslat ṣépè àbí èpè kan ló ń ja waslat àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ kẹ́ ẹ mú kó lọ́kàn nù ìkọ́ èpè kankan ò já ẹ mú mi kó lọ́kàn. ọjọ́ mi àfa mi tẹ̀wé àmọ́ nígbà tẹ́ bá ní ẹnikẹ́ni ò ṣe nǹkan kan ò dá láàmú ṣé ká wá gbà pé ẹlẹ́gbẹ́ ọmọ ni gẹ́gẹ́ bí ohun tí àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tí wọ́n gbàgbọ́ àbí gbogbo yìí tó ń ṣe yìí ò wá pọ̀ jù. kì í ṣe ẹlẹ́gbẹ́ ọmọ. ọ̀rọ̀ yín yé mi ju bẹ́ẹ̀ ṣe sọ ṣùgbọ́n kinní kan wà tí mo fẹ́ kẹ́ ẹ fi sí ọwọ́ òsì yín kẹ́ ẹ sì jẹ́ kó jókòó sí yóò àyà yín kẹ́ ẹ máa rántí ní gbogbo ìgbà òun ni wípé gbogbo ohun tá à ń torí ẹ̀ sáré kí tá à ń jí láago mẹ́rin sí tá à ń sùn láago kan tá à ń kó jọ ilé ni o mọ́tò ni o ọmọ làǹbí ni o gbogbo ohun yòówù tá à ń kó àbẹ́ nìkan kan ṣàdéhùn wípé ìdùnnú ni ó máa lára wọn. àmúwálì kún wàhálà dùn kún fitinat látara owó yín látara ọmọ yín látara àwọn dúkìá yín á máa rí ìbànújẹ́ kéékèèké ohun tí ò tẹ́ wa lọ́rùn ohun tí ò ní jẹ́ àsùn ohun tá a máa torí ẹ̀mí kanlẹ̀ ṣé wá rí béèyàn bá ti mọ̀ wípé bó ṣe rínu ọ̀nà àbáyọ kan ṣoṣo ló tí ó máa wá òun ni síyámú wọ̀dùá èèyàn máa gbàwẹ̀ yóò sì máa ṣàdúrà torí ọlọ́run ọba lọba tí yí kádàrá padà bẹ́yẹn bá ti wá ń gbá àwẹ̀ tí ń ṣàdúrà yìí torí pé àdéhùn ní àṣàjìbò lákùn lọ́lọ́wọ́n bá bá wa sọ níbi nǹkan kan ọba ti tẹ yín lọ́rùn ẹ wí fún mi èmi ọba yín yí padà báyìí ni ẹ ṣe o báyìí ni ẹ ṣe o báyìí ni ẹ ṣe o àdúrà ni ẹ tẹra mọ́ àtàwẹ̀. ojú bẹ́ẹ̀ lọ. ká gbàwẹ̀ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà ṣé tá a bá lè fi sàárà kéékèèké bá dé nǹkan. àpárá kan la ò fi ọlọ́run tó bá gbogbo àdúrà yìí sí. ṣe rí tẹ́ ẹ bá ti gbàdúrà tẹ́ ẹ fi sàárà gun tẹ́ ẹ sì gba àwẹ̀ ọlọ́run fàkìmọ̀ tó bá ti dalẹ̀ ẹ̀yẹn náà fílà mẹ́rin lẹ́yìn ọ̀rọ̀ ìbáwí kẹ́ ẹ wá kú tẹ̀sùn báyìí báyìí kò fi ìjọ. ẹ̀yin tiẹ̀ ṣú ọ̀fun ò ní ṣàkóso àmọ́ pàtàkì àbá ti gbàgbé lọ́wọ́ ẹ̀. lọ́lẹ̀ ṣé o máa ṣọ ẹni àbí kí fi kò bọ́ ọgbẹ́ ìdànù kúrò lọ́rùn ẹ̀ sí. ó lọ́rọ̀ kan tí mo fẹ́ sọ fún yín ó kò lọ́rọ̀ ọ̀rọ̀ kan péré tí mo fẹ́ sọ fún yín ẹjọ́ torí ọlọ́. bọ́wọ́ ìrẹjọ. jẹ́rí bẹ́ẹ̀ jì níbi ẹjọ́ ìmọ̀ bàtẹ́ mi jẹ́. ìyẹn ò lóronú rárá ó simple iṣẹ́ tèmi nìyẹn mi máa ń dis virgin ṣeré ni. ẹjọ ẹjọ ẹjọ. wá wá ewu ni ọ̀rọ̀ tá à ń bá wèrè yìí sọ gan dátú tapioca sí. ẹjọ ẹjọ ẹjọ. wá wá. ayé yìí máa bàjẹ́ ni. wèrè wo nìyẹn n bolo tiwa o sọ àbíkẹ́. ọmọ lẹ́lọ́dún yẹn ni sá. kí ló ń ṣe fọmọ ọlọ́mọ ẹ fẹ́ tóbi àbí kò ní dáa fún yín. ṣe Gemma, kọ̀ọ̀kan yìí. school you may not be very lucky next time. Oh Oh yeah, ṣe oya níṣó níṣó ẹ ṣe ẹ ṣe. the glory of God, to the love of mankind, yeah. to a very safe trip back to Nigeria. Yes. <laughs> and finally, to an undying love. Yeah. Mm. uh, cheers, Dad. Cheers, everybody. We welcome a jolly good fellow. We welcome a jolly good fellow. We welcome a jolly good fellow. We all welcome you back. Hooray! We all welcome you back. Yeah. We all welcome you back. Hooray. We welcome a jolly good fellow. We welcome a jolly good fellow. We welcome a jolly good fellow. We all welcome you back. <laughs> uh, cheers, everybody. Mm. Oh, thank you, darling. No. Oh, thank you so much. We really, really appreciate everybody and uh, most especially the lead vocalist. Wow. ṣé ara mọ̀ yìí? no no no no no. <laughs> that is my daughter. Shine, shine, shine, ń gbọ́ ṣe ni ah. òun pé bàbá ẹ̀ ní musician yẹn. Oh, no daddy seriously after this so oyè kẹ́ was to ni. <laughs> but ẹ dúró. somebody's missing here. where's my sister? ọlọ́run máa ṣe tèmi náà máa lábúrò òní ni bá lọ bí girama yín wípé kí ló dé tèmi gan náà fi lábúrò. i wonder o pẹ̀lú gbogbo reception yìí àṣé lóòótọ́ ni pé kò sọjọ́ tá a jí tá ọ̀rọ̀ èèyàn ṣùgbọ́n o ẹyin a fẹ́ rí òun la fẹ́ rí. Hmm, hmm. ó máa ń pòwe o. ó kárí ọmọdé bọ̀ síbẹ̀síbẹ̀ ẹ máa gbọ́ ohun tí ọmọ mi béèrè lọ́wọ́ yìí ìyẹn ò pọ̀ ju dá lóhùn béèrè ó láàbúrò ń dà àbí kí ló wí. ẹ ṣe gan-an o. Ah, Okay. Daddy, the question still remains, where is my sister? Okay, Sheni. Àbúrò ẹ wà school. God. But let me tell you something. If you are really a caring brother, ó yẹ kó mọ̀ wípé àbúrò ẹ máa wà school right now. Yes. Ah. Yeah. Ah, ah, ah, Munia níyàwó tó lọ́pọlọ. Ah. Torí ọpọlọ náà ni mo ṣe fẹ́. Sori pé <laughs> Eh? Yeah, one one. Mm. Yes. Mm. Ah, nice one, nice one. Ah, one one. Ah, more appreciate. One one there. Ah, ó nù àìmọ́ lé ni. Ah, mo yẹ fún mi tán ni o. Ó nù Anyway, tó bá di ọ̀la, jẹ́ kí n máa lọ yọjú sí àbúrò mi. Oúnjẹ tí wọ́n Oh. Ǹjẹ́ ẹ gbọ́ ohun tí wọ́n wí? Wọ́n ní oúnjẹ tí ready. Ah tẹ bá pẹ́ jù máa jẹ́ ogbó ẹ̀mí. ìyẹn oh, ò possible. láti <laughs> ṣe ẹ ṣì máa ń jẹran bẹ́ẹ̀ ṣe ń jẹran yẹn. èmi ò jẹran tó ya rẹ̀. ah no no seriously jáde ẹ wọ́n gan lé ní o. junior class náà ah kí ni gbogbo rábìṣì náà. ẹ má bínú ó ṣèṣì. ó ṣèṣì ó ṣèṣì àbí kí ni mo gbọ́ yẹn káì lóde máa mú ẹ fún nǹkan tó sọ yẹn in fact aláwùsá ló máa sùn sí wọn á tún ṣe mental test fún ẹ ṣé wọn lè ṣèṣì kọlu katabila abẹ kó má ṣèṣì kú dànù. Ah, ọlọ́mọ ajá ṣèṣì kú náà alóṣèṣì ni bẹ́ẹ̀ kò ń ṣe bóyá mo gbá mokunra kan ni. kí ló kàn á ah, wo náà mi náà ó ti fọ́nà mi ó ti fọ́nà mi náà. iná yìí no no no no tẹ́lótèpù lẹ fi gọ́ọ̀mù iná yìí mọ́ tẹ́lẹ̀ èmi kọ́ ni mo dẹ̀ ṣe fọ́nsìn. kí ló fi sáré tẹ̀pù lẹ̀ mọ́ ṣé ìgbà tí ìwà wa kọlu márùwá ṣé ọ̀bá náà bẹ̀ ni ẹ dá mi lóhùn all right all right èló ni iná náà. kọjá ẹ kó sọ nìyẹn bó ṣe wà yẹn wà láì five fifty ni five fifty. five hundred and fifty naira. kí ni mi ti ẹ̀ ń sọ wà láì kò lè less than eight fifty gba bẹ́ẹ̀sì ó ti di eight hundred and fifty naira. eight hundred and fifty naira kó tún máa wò ó Tókunbọ̀ nìyẹn o èmi ò dẹ́ ń lo Tókunbọ̀ tuntun lè máa ń lò bó ṣe wà ní èló ni original yẹn. one thousand three fifty kò jù bẹ́ẹ̀ lọ. one thousand three hundred and fifty naira. kò jù bẹ́ẹ̀ lọ. thank you one second. Eh? ẹ ẹ máa wò ó sìn báyìí bó ṣe wà yìí mo gbọ́dọ̀ gbé lọ́dọ̀ mechanic torí pé ẹ́ńjìnì máa ti sún kó láàyè ẹ̀ wọ́n máa port fill ẹ̀ bẹ́ẹ̀ yẹn panipita máa ṣiṣẹ́ lára rẹ̀ Eh? èèyàn lè ná less than four thousand seven fifty o ọlọ́run four thousand seven fifty ni gba bẹ́ẹ̀. kíkan tí mo kan eh, ọkọ̀ yìí márùwá yìí òun náà ni ẹ́ńjìnì fi sún àbí. Ah, ṣé bí wọn náà ní mọ́tò ń wá mọ́tò náà èlò ló bá dé náà èlò lè bá dé lẹ́gbẹ̀ẹ́ mọ́tò ẹ̀ náà. èló lẹ gbé owó four thousand seven fifty kò jù bẹ́ẹ̀ lọ gba bẹ́ẹ̀sì. everything. everything. five thousand naira ni. Ah. ẹ keep change. Ah, ara ara kò bá ẹ̀ Ah, àwa gba change Ah, àwa gba change ẹ̀ o máa gba two fifty naira àmọ́ wọn náà ṣì jẹ́ mi lọ tẹ́bi ṣe wà yìí wàláì hospital ni mò ń lọ torí shock tí mo fi nígbà tí o kọlu márùwá mi ó high gan-an so hospital ni mò ń lọ bí ṣe wà yìí wọ́n gba change ẹ̀kọ́ rẹ̀ fẹ́mi ní one eh, one thousand naira one thousand naira ó ti wà pa. bẹ́ẹ̀ ṣe dúró ń sẹ̀ ti ní shock orí mi ni orí pé mo ti ṣífà ni goose people ti wà ní gbogbo ara mi náà ah wò mí náà. two thousand naira. two thousand ah, alaye o deserve thank you wàláì o deserve thank you jẹ́ lọ́wọ́ ibi kọ́kọ́ rẹ̀ padà sílẹ̀ yéé o deserve thank you bàjẹ́. o ti wà pa o ti wà pa o ti wà pa jù. all right god bless you. o ti wà pa o ṣé. <laughs> My brother. My darling sis. Yes, bro. Yeah, how you doing? I'm fine. Yeah. Ẹ̀gbọ́n mi, ṣé wọn kẹ́ meet Zainab, ẹ meet Mary, and this is my other friend. Her name is Fikemi. Hmm? Fikemi meet ẹ̀gbọ́n mi. Ẹ kálẹ́ Fikemi, how you doing? I'm alright, sir. Nice to meet you, sir. Same here. I am Olasheni Arowolo. My pleasure once again. Same here, sir. But dúró ná, ṣé ọlá fi kẹ́mi ni àbí owó fi kẹ́mi àbí oògùn fi Kemi. Olúwa fi kẹ́mi. Olúwa fi kẹ́mi. What a nice name. Mm. Uh, ìgbà wo ni olúwa máa fi fikẹ́mi ká èmi náà fún rárá. <clears throat> bọ̀dá mi oníbàárà yín bó lè bọ̀ nígbà tá a fún lówó tán tó tún garùn wọnú ilé. ẹ mo ṣe bó ṣe rí nìyẹn náà àmọ́ tó já náà díẹ̀ bí èmi ṣe ń rò bí wọ́n ṣe ń gbé jáde. ẹ̀yin náà bó tó àti bàtì wà jẹ́ bó ṣe rí nìyẹn all the same ẹ mọ̀ pé ijó àfẹlẹ̀jó ní ijó òdùdù ẹ tó bá wá jójó òdùdù bí ẹni tó ń jójó bàtà ó máa pajú lẹ́kùn ni nàá. ẹ̀hẹ́ láwùn mi ṣé mo pé wọ́n ti rìsọ́ọ̀tù àṣà are you serious ti gbáwó. alẹ́ àná náà lẹ̀ kó wá báwọn èèyàn ṣe eh? eh, eh, jọ àwọn kan ṣá pass. èmi ni kemi ni ìwọ ni àṣedàdà. Ah, thank god that's a relief. ṣùgbọ́n mọ̀ ọ̀kan kan ṣá. kí nìkan náà. wosila òun ló ní best overall result ni class wa. wosila wosila wo ni. wosila kan náà the executive marwa rider. wosila again ah ah ejò ṣé gẹ̀ ọ̀yẹn nìkan ló wà nù kíláàsì ṣó máa ń kàwé nínú márúwá tó ń wà ní. ṣé márúwá rider wà ní kíláàsì ni. gẹ́ẹ̀ kan báyìí máa ní o wòsílà ló ń jẹ́ ó pupa ó fine ó tún wá burú ṣùgbọ́n ó ń ṣe dáadáa ní kíláàsì. ó dàbí pé mo ṣe alábàápàdé ọmọbìnrin níjẹta tí mo wá o. Ah and she seems intelligent. Ah, she is, she is. But kí ló tún fi Marwa? Ìyẹn ni mi ò wá lè sọ o, but mo mọ̀ indigent student ni. Hmm. Okay, oh, um, nígbà tẹ́yìn ò dẹ̀ ti gbégbó yẹn, ẹ jẹ́ kí n fún dinner, okay? Oh ọ̀yà, ẹ̀yà wọlé. Ẹ ò tiẹ̀ lè sọ́pọ̀ ẹ̀ náà. Yọ̀ọ̀ Mami afurasí máa ń sọ ìwọ máa ń sọ̀rọ̀ lébèrè. Mm-hmm. báwo ló ṣe ṣẹlẹ̀ gan-an? Um, ó ní àwọn tí nǹkan tí mo máa ń kọ́ ní tutorial tí a bá ti ṣe tán ní class. Uh, wọ́n máa ń fún mi ní one pound each wọ́n dẹ̀ jẹ́ mẹ́wàá so ọmọbìnrin kan wà nínú àwọn mẹ́wàá yẹn bí ọmọbìnrin bó ṣe wo òkú mọ́ mi yẹn ó ṣàwò òkú mọ́ mi. bí aṣáṣe bẹ̀rẹ̀ sí ní bára wa jáde nìyẹn aṣá eh, ń bára sọ̀rọ̀ ṣá. Hmm. ẹ ṣáà ń sọ̀rọ̀ ṣá ọ̀rọ̀ wo irú ọ̀rọ̀ wo gbọ̀ngàn lè sọ òun ní kẹsàn. bí mi máa kúkú dá ẹ lóhùn ọ̀rọ̀ tí ọkùnrin àti obìnrin máa ń bára wọn sọ tó ń bá ti jọ wọnú yàrá tó ń tilẹ̀kùn lẹ́yìn tó ń fi kọ́kọ́rọ́ sí. ẹ mọ ṣe ń gbọ́ jèrè ó wá dọjọ́ kan mo ń lọ sílé mo ṣe kúrò ní library ni but ó pẹ́ mi díẹ̀ ó kú díẹ̀ kí n dé train station báwọn Jamaicans mẹ́rin kan ṣe yọ sí mi ni pẹ̀lú ọbẹ̀ lọ́wọ́ àwọn mẹ́rẹ̀ẹ̀rin lọ́bẹ̀ yẹn ń kọ́ yẹ̀rẹ̀yẹ̀rẹ̀ wọ́n bá dojú ìjà kọ mi ẹ̀rù kọ́ bà mí mo ṣe rántí pé èmi náà máa kọ kàrẹ́ẹ̀tì díẹ̀ ni pàṣípẹ̀kì ìjà pàápàá ẹ wò mí ní tàn ìjẹ ibẹ̀ lọ́lọ́pàá ti kó wa. kí náà sọ pé ẹ ṣe. wọ́n sọ pé mò ń fẹ́ yàwó àwọn. ẹ̀yin ò dẹ̀ fẹ́ yàwó wọn àbí mi ìfẹ́ ìyàwó wọn ìyàwó wọn lówó kókó mú mi. Ah, ọ̀dà mi àánú yín ṣe mí bí lèmi máa ṣojú mí sí mí sí tẹ bá ti róbìnrin mo jẹ̀ ṣe máa fẹjọ́ yín sùfíà sí yín pẹ́ rí. Ah, Naomi ìwọ ní bá mẹ́rì yẹn tiẹ̀ tó fẹ́ fọdókun bó. ẹ má dá lómi mọ̀ bẹ́ẹ̀ náà máa sọ bẹ́ẹ̀ ẹ mísí mísí ló dẹ̀ sọ pé mo ìṣojú yẹn ó mọ̀ pé dáàdì wa ni mo fi yẹn jọ that just it you know every act tí mo ní dáàdì mo fi jọ máa bọ̀ èmi ti sọ tèmi sìn jábọ́ sórí tẹ̀ náà ìwọ náà fún wa ní ìkan nínú experience ẹ̀ tó ní school tí ó really funny tó máa pa wá lẹ́rìn ó dẹ̀ gbọ́dọ̀ parọ́. Hmm. bọ̀dá mi ewu ọ̀rọ̀ burúkú lẹ́bìrì yẹn o in fact story yẹn wà so so scary mi ò dẹ̀ rò pé mo sọ fún mọ́mì gan rí ní ọjọ́ kan mo kúrò ní restaurant bí mo ṣe kó sọ́wọ́ àwọn bad guys ní school nìyẹn èmi wọ́n bá wọ́ mi lọ sínú igbó láti rape mi unfortunately ṣé mo pé ìlú wa kò dàbí UK tẹ́yìn tí ń bọ̀ nítorí pé kò sí ọlọ́pàá kankan láround as at that time ó ṣe ní kí n máa bọ́ aṣọ mi nìyẹn. tell me kí ló wá happen. sis are you still a virgin. ọpẹ́lọpẹ́ Wòsílà tó rescue mi lọ́jọ́ yẹn. this same Marwa girl. bẹ́ẹ̀ni because tí kò bá kí n ṣe òun ni kò sí bí mo ṣe lè escape àwọn guys yẹn lọ́jọ́ yẹn in fact i'm indebted to that girl him there's something special about that girl tó yẹ pé mi ò tí really understand this same girl eh òun ló brilliant jù nínú class òun yìí náà ni obìnrin tí mo mọ̀ tó ń wa márúwá ọmọbìnrin tá tún sọ yìí náà ló tún gbà mí lẹ̀ lọ́wọ́ àwọn tọ́ọ̀gà. obìnrin láìṣọkùnrin. bẹ́ẹ̀ ni mọ́mi. anyway àwọn obìnrin kan wà tán brave àwọn ìyá wa kan náà wà àwọn bíi màmá Ifúnróyè Tinubu likewise màmá Fúnláyọ̀ Ransom Kuti in fact nígbà ayé wọn they are very brave kò sí ibi tí wọn à lè jagun dé wọ́n dẹ̀ ń ja ìjàgbara fún ọmọ èèyàn ó lè jẹ́ nínú ìran wọn kan náà ni obìnrin yẹn anyway anyway mo gbàdúrà kọ́lọ́run ẹlẹ́dàá kó bá mi máa ṣọ́ òun náà o kó má ríbi láyé ẹ o. pé láti ìgbà tí mo ti tí mo ti dé ṣe ló ń try láti sá fún mi kí mo ṣe fún ẹ tó ń avoid. I'm sorry. wọ́n ti mọ̀ pé kò sí bí ìfẹ́ sá fún ẹ tó àti pé gbogbo ìgbà tí mi ti rántí mo ṣe fìfẹ́ hàn sí mi èmi lọ́kàn máa ń jẹ mi. kí ni ìtumọ̀ ogun ọ̀dọ́ sọ? kí n fi go through it. ṣé rúmù tí wọn lè kó wá gbé lẹ́tà lèmi lọ́wọ́ ẹ́. Eh? HIV positive. Talele. bóló ti rí. <laughs> iná àtàwọn kókó yẹ kó lájọ ń ṣọ̀rẹ́ nígbà tó lọ sókè òkun lọ kàwé àṣàmúyẹ ní ìṣọ̀rẹ́ lọ́rọ̀ mi lẹ́yìn tí mi ò mọ̀ wípé ẹyẹ ni ò lè wọ ọmọ dàṣà lóòótọ́ ikú nínú wọn kọnu ìfẹ́ sí mi nílé tí mo dẹ̀ kọ̀ nírètí wípé ìfẹ́ mi ń bẹ lókè òkun kọjá lẹ́tọ̀ ló wá dógún ló dọ̀tẹ̀. èmi náà mi pé bọ́kọ̀ọ̀kan rẹ̀ jìnnà ẹgbẹ̀gbẹ̀rún ẹ̀ á lọ kàkà kí wọ́n wóbìnrin mi síwájú iṣẹ́ náà takú tì mí lọ́rùn ọjọ́ kan. ìkúrú ni wọ́n fún mi ní ice cream nǹkan tí mo rántí lẹ́yìn ìgbà tí mo mu ice cream yìí tán hospital ni mo ti dájú. I was raped by four guys. Raped by four guys? Tóyọ̀sí kí ló tó sọ fún mi látọjọ́ yìí. I'm sorry What did they? They never bẹ́ẹ̀ kó fi mí sílẹ̀. Shut up. ṣó ń Chelsea mo fẹ́ fẹ́ ẹ. ni ló ló má fẹ́ ni má yẹ kí n fi ti tèmi kó bá ẹ. o ò lè kó bá mi ẹ tó o sì ò lè kó bá mi ẹ sórí ìwádìí àwọn tó ń ṣe ìtọ́jú HIV àti AIDS wọ́n ti jẹ́ kó yé wa wípé ẹni tó ní kòkòrò yìí tó bá ti ń lo oògùn ẹ̀ déédéé ó lè fẹ́ ẹni tí kò ní kọ́ńdẹ̀jọ ní àjọṣepọ̀ tí kòkòrò yóò dẹ̀ ní tí kò ní àti pé àwọn doctors wọ́n wà ní àwùjọ wa láti máa fún wa ní guide àtẹ̀kọ́ tó péye the most important thing is love and I love you so much and you you you, you love me too. ṣé ni ìfẹ́ mi ayọ̀ mi kò rí bó ṣe ń sọ yìí <laughs> tí wọ́n bá understand àwọn family ẹ̀ ń kọ́. kí ló kàn family mi náà rẹ̀ do we have to tell them kọ̀rọ̀ yàrá ẹni láti máa ń jẹ èkúté onídòdó náà. má jẹ́ ká fojú ìfẹ́ nìkan wọ̀rọ̀ yìí iná máa ń jólókú màjàlá délé ṣòfófó má jẹ́ ká fi ọwọ́ ara fa ìbálẹ̀ ọkàn síra wa lára. I will forever be grateful to you and no one can take your place jọ jẹ́ kí mi wọ ẹni tó ní kòkòrò yìí lọ kí wọn náà dẹ̀ wọ ẹni tí ò ní kó fi ṣàyà I come in peace. I am Olashin Harowulu Anifunshi. ó yá wọlé lọ sùn ìwọ náà lọ sùn torí pẹ̀ ń lọ sùkúl láàárọ̀ ọ̀la kí láago sọ ń bẹ̀yẹn after seven. Daddy, Ẹ kúlé. Ẹ káàbọ̀ sá. Ẹ kú ah, daddy. Jàre. Dádì, ẹ pẹ́kẹ́ tó wọlé o. Ojú yín dẹ̀ tó kọ́rẹ́ lọ́wọ́. As usual, kọ̀ǹdọ́tọ̀ tí mo tún ní ló tún ṣe bí àwọn tó kù ṣe máa ń O ní believe. Lẹ́ni Adé second to the last bus stop. Ó dẹ̀ bọ́lẹ̀ wèdè ó pé bóyá ó fẹ́ pèrò sọ́kọ̀ ni àfi bó ṣe ṣe ṣe ọwọ́ náà lẹ́yìn ká tó ṣẹ́jú ká tó tijú ká tó là báyìí láti inú lẹ́yìn ó ti bẹ́ sílẹ̀ kejì gbogbo owó iṣẹ́ gbogbo owó ọjà tàpá lẹ́nìí bí kọ̀ǹdọ́tọ̀ ṣe gbé gbogbo owó mi lọ́bẹ̀. subhanallah ah, ah. ṣé àwọn èèyàn wọ̀nyí ṣé wọn ò ní ẹ̀rí ọkàn ni. ẹ̀rí ọkàn ṣé wọ́n mọ ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ ni ah. wọn ò ní conscience rárá èmi ìtòlẹ́ẹ̀ni conscience ó máa dìídì gé alòdìdí ìdásómi ni wọ́n ti gbàgbé pé gbogbo owó yẹn kì í láyàn irú owó bẹ́ẹ̀ kò síbi tó fẹ́ gbé wọn dé kò lè sọ wọ́n dẹni gíga anyway kí ni ìwà àtàwọn àbúrò ẹ ti rí jẹ. bẹ́ẹ̀ ni mo gba oúnjẹ lọ́dọ̀ màmá tọpẹ́ mo dé promise pé màá fún ọ lówó láàárọ̀ ọ̀la ẹ̀yin kọ́ sẹ́yìn tí wà ń kọ̀ọ̀kan jẹ. mo ti jẹun èmi náà ti ra bọ̀lì àtẹ̀pà mo dẹ̀ ti jẹ́ kí n tó wọlé. <laughs> nǹkan kan dẹ̀ sọ sí mi lọ́kàn sìn. Hmm, kí ni nǹkan náà. mo ṣẹ̀ṣẹ̀ rò ó sìn sìn ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí gbogbo bí àwọn kọ̀ǹdọ́tọ̀ ṣe máa ń gbéwò yín sálọ gbogbo báyìí èmi rò ń pé bóyá kémi tẹ̀ máa bá yín conduct pending the time tí wọ́n á fi call of strike àtìgbà tẹ́yìn náà tún máa fi rí a better conductor. over my dead body one slat. sir. kí ni mo gbẹ́ lẹ́nu ẹ kó máa bá mi conduct kó sọ̀rọ̀ ẹ̀ di conductor ní garage lójú kan náà tèmi náà ti ń ṣiṣẹ́ ṣe bí wọ́n ní kò yẹ kí bàbá ṣaláàrú kọ́mọ́ tó ṣàgbé ni what's that kí ló rò débẹ̀ ẹ́ eh? oh my good God. dadi àlàyé mi ò yé yín ni sá. àlàyé kí ni kí ló fẹ́ ṣe waslat nítorí ọlọ́run kí n gbálàyé ọmọ mi a jẹ́ wípé tí n bá gbálàyé ẹ̀ bírú ẹ̀ bá ṣẹlẹ̀ a jẹ́ pé gbogbo orúkọ tí mò ń jẹ́ kò rò mí mọ́ rárá èmi ọ̀làdì púpọ̀ ọ̀làǹrẹ̀wájú àjà ní má àkọ́kọ́ ọ̀là ta rò pé ó di púpọ̀ a jẹ́ pé kò tó nǹkan mọ́ ti di bíntín ọlátàròpó fẹ́ lọ́wájú ó ti ń jájò rẹ́yìn wọ́n wá pè mí ní má bọ́lájẹ́ ṣé mi ti fẹ́ máa bá ọlájẹ́ báyìí mo ti fẹ́ máa pàdé lérùn mo ti fẹ́ sọ gbogbo ẹbí dọ̀lọ́sì bí n bá lè gbàrú ẹ̀ tí n bá gbà pé kò di kọ̀ńdọ́kítọ̀ lójú ayé mi that means I'm a failure as a father. No. You are not a failure, Dad. Mo fẹ́ kẹ́ mọ kinní kan wípé gbogbo ọlá tó ń rewájú báyìí, gbogbo ọlá tó ń di púpọ̀ nísìnyí, gbogbo ọlá tó ń ta wúrà pátápátá ló ti fìgbà kan jẹ́ ọlá ọkàn mi rí. Wípé ewúro korò lénìí, kò ní kó má ládùn lọ́la. Don't condemn yourself, Dad. You are a wonderful dad. You are a father in a million. Waslat mo gbọ́rọ̀ ẹ̀ mo gbọ́ gbogbo ọ̀rọ̀ tó sọ but o ò ní ever ṣiṣẹ́ ní garage as long as tí n bá ṣe wà láyé. Oh God. Daddy mo mọ nǹkan tẹ́ ń ro lọ́kàn èmi náà dẹ̀ sọ wípé mo fẹ́ ṣiṣẹ́ ní garage. ẹ̀yin pàápàá lè máa gbèrò sọ́kàn yìí fún ara yín èmi kàn máa jókòó sínú mọ́tò bí èrò lásán ni tó bá dẹ̀ ti tásìkò tá à ń gbowó máa bá yín gbowó yín àwọn èèyàn pàápàá wọn ò ní mọ̀ wípé mo tiẹ̀ mọ̀ yín rí rárá kó ní jù bẹ́ẹ̀ lọ dáàdi. àwùjọ látẹ̀yìn. bóyá kí máa ń gbà sá. Ah, mo máa ṣe ohun sísí mi mo dúpẹ́. ẹ jẹ́ bá mi kó owó fún sísí mi. ẹ jẹ́ bá a dáwọ́ láti. ọ̀kẹ́. àwọn méjèèjì ń pawó sí bàbá ló ń wa mọ́tò ọmọ ló ń gbowó. ẹ̀yin èkó ṣọṣọṣọ ṣàfihàn ti ìlú jẹ ẹ ṣe dákẹ́ lórí ọ̀rọ̀ lọ́rọ̀ ẹ kí mo lè rí kí má sọ kí mo bá lè léṣe gbogbo ètò ìsìn ọdún ẹjẹ kí n kò gbà ọdún gbẹgbòoru nàìjíríà limited. ẹ dúró náà eléyìí dá yìí ṣe nǹkan ṣòfò púpọ̀. ẹ wọ́n fọ́ ìṣòro lójú tààrí gbẹgbòoru òṣì. ṣéǹjì nìkan. Ah, irọ́ o títí náà láwọ̀. ẹ wò rìdí lèmi lọ o. mo ti gbọ́. adéwọlú bus stop wà o. níbo lẹ ti fẹ́ bọ́lẹ̀. last bus stop. a rò wípé ó máa bó wọn rán ni bó ṣe ti pẹ̀ mẹ́rù kọ́ ni eventually mo di èrò garage karatu ìwọ bí. àwùsùbìlà mi náà ṣe tán ní rọjì. ní garaajì àwùsùbìlà yẹn kí ló ṣe é tẹ́tẹ́lá lọ ṣọ́ ààrẹ o lọ ṣọ́ ààrẹ o lọ ṣọ́ ààrẹ mi bá ti wá síbi báyìí. ọ̀gbẹ́ni jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ déwé bá ti pẹ́ lára aṣọ ọdún ọ̀ṣẹ́ ni o ti pẹ́ gáràjì yìí kó gbé pariwo àwùjọ bìlà kí ṣe sí kí ni mo ti jẹ ọ. kí ló ṣe máa tú kí ni ṣe ojú sí kí ló ṣe é sí kí legacy. Ego, Tanzania. Yeah. Ah, ah. What's that? What's that? Yeah. Ah, Alaja. Ah, Alaja. Alaja, yeah. Alaja. Alaja, Pago. Alaja, Pago. Bí ọ̀gbàgbà mi ṣe wọlé nìyẹn, oko àtiyọ̀ mo bẹ̀rẹ̀ sí bá dáàdì mi ṣiṣẹ́ ní garage and here I am a Marwa rider. Oh, you are more than that. Hmm. Kò sí ẹnikẹ́ni nínú ọgbà yẹn tí ó mọ̀ pé òkè ń ṣọmọ kan mọ́. Ẹkùn ló ń dààmú ọlọ́run tó wò ọlọ́run tó wò kì í ṣajákajá. Hmm? Uh, nǹkan tó dẹ̀ ṣe kò sí ẹnikẹ́ni tó nífẹ̀ẹ́ bí ẹ̀ tí ó lè ṣe èmi fúnra mi náà lè ṣe. Thank you very much. Thanks so much. Yeah, most welcome. Uh, let me quickly add this. What's that? Níwọ̀n bá ìgbà tí o mọ ibi tí o ti ń bọ̀, kò yẹ kó nira fún ẹ láti padà síbẹ̀. Don't allow the society to direct you wrongly. padà sí wasilat tó mọ lọ́rùn tó níwà tàtà lọ́wọ́ I am so confident that by doing this your father will be proud of you again. Thank you. I quite appreciate you. Once again, you are most welcome. níwọ̀nba ìgbà tí o mọ ibi tí o ti ń bọ̀ kò yẹ kó nira fún ẹ láti padà síbẹ̀ don't allow the society to direct you wrongly padà sí wasilat tó mọ lọ́rùn أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله tiẹ̀ máa ń gbàgbé ṣé ẹ ti gbàgbé pé ẹ promise àwọn ọ̀rẹ́ mi ní perfume. fi o. mọ̀mí wàá máa rán mi létí ni o tí mo bá ti ń gbàgbé wàá kàn máa sọ sí mi létí padà. tí mi bá rán yín létí ṣe bóyá kẹ́yìn náà máa rántí fúnra yín. ẹ̀gbọ́n mi hmm? ẹ wo Wòsílà. oh my god. àbí èrí bí Wòsílà ti change all of a sudden kí lè fi ìbò lè ṣe náà actually I spoke to her ṣùgbọ́n mi ò rí pé ó máa sáré yá bẹ́ẹ̀ yẹn kó tó rí pé ó change. you did? ẹ jọ ẹ̀gbọ́n mi ìgbà wo gan-an lè ráyè tẹ́ bá sọ orú ọ̀rọ̀ báyìí. àsìkò tí àwa méjì lè sọ̀rọ̀ ara wa tí etí kẹta ò dẹ̀ ní bọ́ sí i ìgbà tí ẹ̀yin méjì lè sọ̀rọ̀ ara yín tí etí kẹta ò ní gbọ́ sí. Hmm. oh i see. ẹ irú ọ̀rọ̀ tí ẹ̀yin àti àǹtí Tóyọ̀sí máa ń sọ nìyẹn o àbí. bùdá mi hmm. bùdá mi ókè ibo lè fẹ́ fi àǹtí Tóyọ̀sí sínsìn àbí ṣé ẹ ní hmm. mind láti máa bá àwọn méjèèjì sọ irú ọ̀rọ̀ yẹn at the same time. Ọláwùnmí. Sa. time will tell. Time will tell. Oh! Olasheni Arowolu, the grandson of Arowo Yabuna. Ọkùnrin ló ń ké Be careful, please. Yes, ma'am. Tukọ̀. Ẹ ṣáà fún mi ní nǹkan tẹ́lẹ̀ fún mi kí n máa lọ sí rúùmù. Mọ́mí gan ti ń pè mí lẹ́yìn. ta ni mò ń wò yìí. dadi ah. ẹ ra sa. Wasilat. bẹ́ẹ̀ ni sa. àbí ìwọ kọ́ ni mò ń wò yìí. èmi ni sa. tó múra dáadáa bí eléyìí irú eléyìí náà là ń sọ aláyípadà mà lọ́lọ́run bá kọ́lọ́run bá yí gbogbo àpadà sí dáadáa. àmín. alihamdulilayi. alihamdulilayi. alihamdulilayi. idina siratal mustaqim ìwọ ọba ìwọ lọba tí òun fi ẹrú ẹ̀ mọ̀nà má ṣì wá lọ́nà mọ́ láéláé. àmín. alhamdulilayi ọ̀làlá ìlà ìlà hanta subhanaka ìní kúntùmínà sọ́ọ̀lìmín alhamdulilayi. kò burú. <laughs> dáàdi ẹ jẹ́ kí n bá yín nù. Ah, ah, ah, má ṣe yọnu wá sílát máa lọ́ọ̀tì yẹn ó ṣe ń bọ̀ ní máa wọlé lọ. ẹ ṣe sá. ṣèdígbọ́ ṣe àmọ́ tó bá ti padà jáde tó bá ti bá mi mo ti lọ bí iṣẹ́ o. ókè sà. lọ́dà láhàá ìlà ilaha anta subhanaka inni kuntu minaz zalimin. nílé báyìí o bóyá kò dẹ̀ pé. ẹ ṣe mà actually mo ti bá sọ̀rọ̀ lórí fóònù nígbà tí mo dé ẹnu gate òun ló ní kí gate máa mú mi wọlé ó ní pé kí n dúró dòun. all right mama ọláṣẹ ni mi kí lorúkọ ẹ. Waslat lorúkọ tèmi mà. Oh, Waslat Waslat. Agaike. Waslat Agaike. Very nice name. Thank you, ma. Báwo ni wọ́n ṣe jẹ́ Sọ́lá ṣe ní? Ọkọ mi. How are you? Ah. Alájà Waslat. Báwo ni ṣé wà ókè? Mo wà ókè, kásán. Ah, eh, báwo ló ṣe mọ́lé wa? Ọlá ṣe ní lójúwe fún mi. Oh, okay, hmm. that's great. Uh -huh báwo ló ṣe mọ waslat. Ah, ah, mọ́mì ẹ ti gbàgbé waslat ni tí mo sọ fún yín cosmate mi tí mo sọ pé ọpẹ́lọpẹ́ lára mi nígbà tí mo fọ́ victim àwọn bad guys ní school. ok ok ok oh, waslat. òun nìyẹn ẹ waslat mo sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fáwọn ọmọ mi mo dẹ̀ jẹ́ kó yé wọn pé i'm forever indebted to you. kò máa tó yẹn ọlọ́run ló kúkú ń ṣọ́ gbogbo wa You are welcome, my dear. Thank you, ma. A minute, please. All right, ma. Mom, let me see you. Yes, mommy. Ṣé bí ọmọ tó sọ pé ń gún àwọn èèyàn nígò ni? Eh, eh, bẹ́ẹ̀ ni mọ́mí tí mo help mi ní school. ṣé bó sọ thank you fún your tó help Ah yes mommy. mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo tẹ̀ really appreciate ẹ̀ gan mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. kí ló wáá fa èyí méjèèjì pọ̀ tẹ́jọ́ dọ̀ rẹ lọ́mọ tó ń gún àwọn tout nígò ìwọ mọ̀ pé irú ọmọ bẹ́ẹ̀ tout ló náà máa jẹ́ and let me tell you i cannot avoid it láti wípé kí wàá tẹ́jọ́ dọ̀ rẹ honestly. Ah, mommy, ẹ ẹ really understand ẹ kò kí ṣe pọ̀ rẹ ni wa o no gbogbo nǹkan tí mo dẹ̀ ń ṣe mo kàn ń try láti fi ẹ̀mí ìmoore wọn mo ṣe ń ṣe ọ̀yàyà sí i and come to think of it èmi kọ́ ló wá wà náà ṣebí bọ̀dá mi ló wá wá. ṣé inú kí ló fa òun àti ṣe ní papọ̀. mi ò lè sọ sí yẹn o i don't really know about that mi ò mọ̀. o ò lè sọ o tún ń parọ́ tọ́lá ṣe ní sọ pé ìgbà tó wá sí school ẹ̀ pé ìwọ ló introduce gẹ̀ yẹn so. Ah, that's not true ah no mọ́mì ìgbà tí ẹ̀gbọ́n mi wá sí school àwọn ọ̀rẹ́ mi ni mo introduce wọn báwọn àti Wòsílà ṣe pàdé mi ò mọ̀ i don't know about it the only thing tí mo kàn mọ̀ ni pé eh, bọ̀dá mi sọ fún mi pé àwọn ti fall in love pẹ̀lú Ah, bọ̀ lẹ́yìn yẹn mi ò mi ò mọ̀ ọkọ mi. fall in love. yes mọ́mì. pẹ̀lú ọmọ tó ń gúnyàn nígò ọmọ táùtì yẹn not in this house kò ń ṣojú ayé mi lọ́lá ṣe ní ṣe máa sọ wípé òun love ọmọ yẹn mú mi kẹ̀dẹ̀ máa wò ó wò sí mi ò ṣe ọmọ burúkú báyẹn o àti bó tiẹ̀ ti change tó níwà tútù she is a changed person. Ah, ìwọ ò mọ̀ pé odò ńlá tó bá gbẹ tán ó ì máa kàbàtà ń bẹ̀. Hmm. Eh, kẹ̀dẹ̀ máa wò mú mi ọmọ gidi ni tẹ́lẹ̀ ọkọ tó dípò bẹ́ẹ̀ sì máa wà márùwá. fẹ́mọ́lá bush gbé ẹ̀ lẹ́sàn-án ní Вечер, газ Thank you. Hmm. <laughs> So, ah, mom. Son. How you doing, You're welcome. Yeah, thank you, man. um, I was to the phone in two minutes. Oh, excuse me. Sweet sixty. <laughs> That's single. <laughs> Hmm. Wasila. What's Latima? Uh, Ijiwoje. What's your father's profession? Transporter ni wọ́n mà. Transporter? Jẹ́ kó yé mi dada Wọ́n máa ń wa dánfò, àmọ́ àwọn lọ ní bọ́ọ̀sì. Hmm. danfo driver um, mo gbọ́ pé ìwọ náà máa ń wa marwa ah no because marwa is a man of substance wọ́n ló máa ń wa kẹ̀kẹ́ marwa. bẹ́ẹ̀ ni ma actually mo máa fi ń support ara mi ní school ni. wẹ́ bàbá àti ẹ̀ máa fi yẹn support ara ẹ̀. tí ẹ̀jẹ̀ transporter bá ti wà nínú ìran kan ó máa kan gbogbo ọmọ tó bá wà nù ẹ̀ mo ṣúọ̀ pé ọ̀nkù ẹ̀ bicycle rider ni another uncle okada rider ni cat pusher or donkey rider ni grandfather ẹ máa jẹ <laughs> anyway ṣé o lábúrò ọkùnrin. bẹ́ẹ̀ ma. Ah, èèyàn náà máa yí táyà. <laughs> Yeah. Well, done yes, ma'am. Kò máa tẹ ẹ̀mú mi náà. Okay. So oúnjẹ máa máa délé Are you okay? Yes, I'm alright. But you look dull. Um, no, mo wà okay. Mo kàn ti fẹ́ máa lọ Ah, you o tó fẹ́ máa lọ, mo ṣe bóyá o máa bá mi ṣeré dìrọ̀ lẹ́nu. Ó sọ di. Ó Okay, ó dáhùn kó dẹ̀ sọ fún dájú ẹ̀ wípé kó máa ṣọ́ra lójú ọ̀nà ọ̀tọ̀ torí àwọn káì àti lásmá you know èkó ò ní gbàgbàkúgbà ìyá ń jẹ́ sí ìyá ló béèrè sáà. kí ló ṣẹlẹ̀ láàrin pẹ̀lú slat. kí ló fẹ́ ṣẹlẹ̀ láàrin mi àti tao What's that? Shady, shady. What's that? Shady. ṣé o okay. káàárọ̀ madam tálẹ̀ bèrè. àjàní àbí kí wọn ti pè ọ ṣé bí wọn ní wọn máa ń jà ń lé yín kan tó ní ni máa bá ọjà ó dẹ̀ ní ní anything láyé rẹ mọ́ wá wá wá wá wò mí wò mí wò mí mo fẹ́ kó o ṣe kan fún mi o mo lè afford láti ra dánfó mẹ́ta fún ẹ mo tún kóòtù ẹ̀ again bíi pé màá ra dánfó mẹ́ta tí a rọ̀bà fún ẹ tó bá lè ṣe kinní kan fún mi kó o jọ jàre o kó o bá mi sọ fún ọmọ ẹ tó ń wa kẹ̀kẹ́ márúwá yẹn wípé kó dẹ̀yìn lẹ́yìn ọmọ mi pátápátápátá wípé kó dẹ̀yìn lẹ́yìn ọmọ mi o tó bá fẹ́ yan ọkọ kó lọ sọ́dọ̀ àwọn tout ẹgbẹ́ ní garage láti lọ yan ọkọ torí wípé àríbìrìjáwó àti ọlọ́rọ̀ ẹgbẹ̀ra ni wọ́n ọ̀gùn àtàṣe èrè sàwáwù kan náà níwọ̀n aṣẹ́wó tó bá sọnù ṣebí jàgùdà lórí ẹ ẹni òfò lọ́rọ̀ ẹni àdánù Àjàní sọ fún ọmọ rẹ wípé kó dẹ̀yìn lẹ́yìn ọmọ mi pátápátá pátápátá kórógodo and let me tell you one thing tó bá díẹ̀ láti má dẹ̀yìn àtọyún inú ilé rẹ àtàdélébọ̀ àṣẹ ẹ̀dí ọmọ ọwọ́ everybody nínú ìran ẹ wọ́n máa fi ẹ̀hùn wọ́n máa máa fi panu ni wọ́n máa máa jẹ́ bí gúgúrú ni tó o bá stop sọ fọ́ mi ebi tí mo bẹ́ẹ̀ sọ nù mo dẹ̀ tún sọ wípé mo sọ fún ẹ mo tún sọ mo tún fọwọ́ mi kànyà wípé mo sọ fún Àjàní kò stop láti máa wá sọ́dọ̀ mi. àbí òrì wọ́n yóò dé fìlà ìròrí rẹ̀ yóò dé fìlà ó dé ráàgì yóò dé fìlà wò bọ́sẹ̀ rẹ̀ bọ́sẹ̀ rẹ̀ gbogbo ayé náà mi gbọ́ bàtà bàtà ọ̀sùn ṣé o ní ṣe onítàkùnrin bí kí o gbé sọ́sẹ̀ ẹ̀sùn mo gbé sọ́sẹ̀. àjàní sọ fọ́mọ rẹ kéde yín lẹ́yìn ọmọ mi kí ẹ bá dé yín lẹ́yìn ọmọ mi gbàdo gbàdo agbowó àgbàdo lọ gbogbo rin. madam mhm. ẹ má ì lọ màmá ọláṣẹ ni ẹ jọ̀ọ́ tẹ́ bá délé ẹ bá mi kí ọkọ yín arówólú àlàbí àdínfowó ṣe báwo ló ṣe mọ̀ mi. bálọ̀ bálọ̀ ó dájú pé. àbọ̀ ń bọ̀ wá o. àní bálọ̀ bálọ̀ ó dájú. àbọ̀ ń bọ̀ wá o. ọ̀rọ̀ ń bọ̀ wá o. ọ̀rọ̀ ń bọ̀ wá sọ̀rọ̀ rẹ̀. ọ̀rọ̀ ń bọ̀ wá ta ó mojú ajé kò ní sọ. ọ̀rọ̀ ń bọ̀ wá sọ̀rọ̀ rẹ̀. ọ̀rọ̀ ń bọ̀ wá. mojú ajé kò ní sọ. ọ̀rọ̀ ń bọ̀ wá sọ́ra rẹ̀. Eh, má lọ bá kí ló ṣe kí ló dé tójú ẹ̀kọ́ rẹ lọ́wọ́ báyìí. Eh, kò sí nǹkan nǹkan wà ọ̀rẹ́ mi kò bu omi òkun kò bu bọ́jú jù bẹ́ẹ̀ lọ kò lè kó gbogbo ìbànújẹ́ tí mo rí lójú ẹ̀yìn kúrò ní tó bá ń sọ ẹni sọ ṣùgbọ́n pọ́rẹ́ mu lẹ́nu wa àbí tìyàwó ẹ̀ tó yí ìwà lọ́sibítù ló ń ṣe é ó jáná àjàní ó dàbí kọ́ọ̀rẹ́ mọ̀ ìgbà tí inú ọ̀rẹ́ ń dùn yàtọ̀ sí ìgbà tí ọ̀rẹ́ fi aṣọ bo ìbànújẹ́ mọ́ra ọ̀rọ̀ ẹni ọ̀rọ̀ ìyàwó mi náà ni òun ó yìí wà lọ́sípítà yẹn rẹpẹtẹ báyìí gbogbo èèyàn tí mo sọ fún ẹ náà mo ṣe wá káàkiri mo wá yọjú sọ́gà pé ọtí ẹ lè yá mi kọ́ lè máa yọ ní owó oṣù mi díẹ̀ dípá ọdún méjì mẹ́ta máa sọ́gbọ̀n ọ̀gá fàáké kọ́rí wọn ní kò sówó. ó mà ṣe o ká jẹ́ pé mo níbi tí mo lè bá ràn ẹ́ lọ́wọ́ ni ṣé ń bá ṣe owó oṣù yìí náà ló pa á pọ̀ làjọ ń gbà kóṣù dẹ́ tó parí èmi ti fi báyìí rò náà tèmi tán kí n tó délé kí ni máa ṣe báyìí wọ́ rẹ̀ mi máa fi ìbànújẹ́ ṣe rẹ̀ léṣe owó ni mo lọ bọ́gà báyìí ó ṣeé ṣe kọ́gà pé ẹ padà kan ni kò wá gbà mo fẹ́ kó fọkàn balẹ̀. ẹ wo akíbàámu tí ọ̀gá bá. dájú pé. àbọ̀ ń bọ̀ wá o. àní bá lọ bá lọ o ó dájú. àbọ̀ ń bọ̀ wá o. ọ̀rọ̀ ń bọ̀ wá o. ọ̀rọ̀ ń bọ̀ wá sọ́ra rẹ̀. ọ̀rọ̀ ń bọ̀ wá ta ó mojú ajé kò ní sọ. ọ̀rọ̀ ń bọ̀ wá sọ́ra rẹ̀. àní ṣe kí ni tó mọ eléyìí owó lówó owó ọ̀gá wa. kó o bò mí láṣìírí ọ̀rọ̀ yìí oh. mo fẹ́ kó o bò mí láṣìírí ọ̀rọ̀ yìí jọ sórí ìyàwó mi tí mo sọ fún ẹ dìsín ara ẹ ò tí ì yà ó ó yìí wà lọ́sítà mbẹ́. so wọ́n dẹ̀ ní tí n bá fi rí owó táwọn béèrè mú wá ipe ikú ni o. gbẹgbẹgbẹ nu ẹ sọhun jàre kí ló ń já síkú orúkọ wo la fẹ́ pè lẹ́yìn tí wọ́n ṣe yìí kò lórúkọ méjì ó lè ní ó lè ò dẹ̀ ládàpé ó lè ló lè ń jẹ́. Àjàní Àjàní dùn ún sọ fún mi kí ni ohun tí ó pọ̀ jù fún ẹ láti ṣe láti fi ra ẹ̀mí ìyàwó ẹ padà pàápàá ìyàwó tí ẹ bá nífẹ̀ẹ́ sí. àlefo ṣe mo ti gbọ́ ẹ but wàá ṣọ́ra má jẹ́ kẹ́lómi rí ẹ o ah! mo ti gbọ́ ohun tó ṣe máa gbé lọ. o ṣe o ṣe. Eh, eh, eh. Ajani. Yes. Jọ, mo fẹ́ kí o ṣèlérí fún mi. Kí ni? Ẹ wípé ẹnikẹ́ni ò ní bá wa gbọ́ sí ọ̀rọ̀. Àdìfọwọ́ṣe. Hmm, Àdìfọwọ́ṣe. Mo ń gbọ́ ẹ. Àfi tí ẹ̀mí olùbá fi ẹnu ara ẹ̀ fa òjò. Ó túmọ̀ sí pé àfi tó bá fúnra ara ẹ̀ sọ. Èmi, ìwọ, ẹ̀rí ọkàn wa lóṣù kẹta. Láíláí. Má lọ o, wọ́n bá ti rí ẹ̀kú mi o ẹ̀gbọ́n ṣé mi ò ti ṣe mistake báyìí tí mo jẹ́ kọkùnrin lọ àti pàápàá owó olówó tó gbé yìí ó ti kọjá owó tí wọ́n ń béèrè lọ́sípítù lọ́wọ́ ẹ̀. Okay, ẹ wá submit file. Okay, all right. Okay. Ajani. Ma. Now tell me, how do you want to convince me wípé o ò more kankan nípa owó tó sọnù yìí? Ìwọ ló lọ gbé owó wá fún mi. Ìwọ yìí kan náà ni mo tọ́jú ẹ̀ tọ́jú owó yìí. Ìwọ yìí kan náà lọ rí nínú ọ́fíìsì mi. Mi ò rán ẹ wá sọ́fíìsì mi o. Èmi àti ẹ àjíjọ lu ọ́fíìsì kan náà o nǹkan kan pa èmi àti ẹ papọ̀. Now tell me, what were you doing in my office? Yes. O lè Yes, madam. Ẹ jẹ́ má bínú. Ṣé rí ojú Ọlọ́run tó? Èmi kọ́ ni mo gbé wo. Mi o gbé owó yín. Anything tẹ́ bá ní, name it, tí ẹ rò pé a lè fi búra, kò sí ohun tí mi ò lè fi búra sí. Bible, Quran, anything at all tẹ́ bá fẹ́ pé a lè fi búra. Màá fi ṣépè, màá dẹ̀ fi búra pé èmi kọ́ ni mo gbé owó, madam. Èmi kọ́ ọ̀. Àjàní tí ojú Ọlọ́run bá tó jẹ́ kójú èèyàn náà tó yes. Yeah. Let them come in. Check on wọlé wá. Yes, Cinco to le fi convince me. Ah. Wait. Ah, that's good. You're welcome. Yeah, thank you. Ajani, wọ́n ló làwọn àlejò. Are you Mr. Ajani Ọlárẹ̀wájú? Yes. Mr. Ajani Ọlárẹ̀wájú, you are under arrest for the allegation of stealing and breach of community trust. You are hereby advised to keep mute because whatever transits you make shall be used against you at the court of law. You shall be allowed to contact your lawyer when we get to our station. Ẹ jẹ́ ká dé mo bẹ̀rẹ̀ sí ní tàtàrí láti ibi iṣẹ́ wọ́n gbé mi di ọgbà ọlọ́pàá láti ọ̀dọ̀ ọlọ́pàá gẹ̀rẹ́gẹ̀rẹ́ mo délé ẹjọ́ gẹ̀rẹ́ gẹ̀rẹ́ gẹ̀rẹ́ iṣẹ́ bọ́ mọ́ mi lọ́wọ́ láì rí kọ́bọ̀ nínú ẹ̀tọ́ tó tọ́ sí mi láti fi ṣe láì rí gbà kí ilé ẹjọ́ tó sọ wípé àwọn ò ní concrete evidence against Jimi nǹkan ti bàjẹ́ jìnnà àti yọ̀bí níṣẹ́ kò sówó àti jẹun mọ́ I lost my dignity lost all I labored for lost my darling wife nítorí lórí wàhálà yìí ló kù sí oríṣiríṣi mélòó ni mo fẹ́ kà àmọ́ alihamdulilayi alihamdulilayi alihamdulilayi rabbil alamin gbogbo ìgbà ni máa ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tí n bá ti rántí àwọn ọmọ tí ọlọ́run fi jíǹkì mi pàápàá jùlọ waslat tí ọlọ́run jogún fún mi alihamdulilayi kọ̀bìrà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bá. wo ìyá ṣe ní ìjókòó báyìí. ọ̀rẹ́ mi Àjàní. fẹ́lẹ́ da ẹ̀bẹ̀ jọ má bínú sí mi wo mo mọ adúrú ìyà tó ti jẹ́ lórí ọ̀rọ̀ mi mo túmọ̀ bákan náà wípé tó bá pé o ṣì wà lẹ́nu iṣẹ́ láti gbà yẹn dì sí ọ̀la yẹn àti àti kọjá gbogbo ràkàtì ayé. Mm. kó dẹ̀ máa wọ nǹkan nígbà tí èmi náà tí òkè òkun dé mo wá ẹ o mo wá ẹ gidi gan mo wá fi gbogbo ẹ sórí wípé bó pẹ́ bóyá ẹni tó kú àtẹni tó nù lọ́jọ́ ọjọ́ kan wọ́n ṣàpàdé ara wọn. mo ti gbọ́ mi ò bínú. Gọ̀fúrú Rahim lọ́lọ́wọ́n ọba ọlọ́run lọ́ba aláforíjì ó ní tí àwa ìdá bá ṣe tàbá ti mọ rírì ẹ̀ṣẹ̀ wa tàbá dẹ̀ ti ṣe ìsìnkì fúrúlà lóun adarí ẹ̀ṣẹ̀ jì wa tàwa ni mí níwájú ọlọ́run tí mi ní dárí ọ̀rẹ́ mi mo dárí jì bẹ̀yìn ẹjọ́ dáríjì mi mímọ̀ kankan nínú ọ̀rọ̀ ẹni kan ṣàánú mi ìgbóná ara ni mo fi sọ̀rọ̀ ó jàre mi lọ́kùnrin. ẹ jókòó ẹ jókòó àmọ́ mo fẹ́ kẹ́ mọ̀ èmi bàbá ọmọ ní márúwá ọjọ́ náà rèé o àmọ́ mo rántí wípé mo ti fìgbà kan jẹ́ sábàbí àìkú olówó rí ọlọ́run ti dáríjì gbogbo wa ẹ dìde. ẹ dìde dìde ó ti ní òdìdí ẹ ọ̀rọ̀ tí ẹ ò lè tún yẹn kò bínú ló sọ. ọ̀rẹ́ mi jẹ́ kí n máa lọ. Àjàní Àjàní <laughs> ṣe bó ní gbogbo ọ̀rọ̀ yìí ti tán ẹ jẹ́ ká gbà pé ó tán kanlẹ̀ ó dà ìjọ́ wo ni kí n wá mú ìyàwó mi ṣá mọ̀ pé woslat ìyàwó ọmọ ẹ ni. àdọ́yé kí ọmọ tèmi kó padà fẹ́ ọmọ tiẹ̀ àbí kó fẹ́ra wọn bí ọkọ láya. <laughs> ó yí ẹ jù bó ṣe dùn nìyẹn. God forbid kì í ṣe ní ojú ayé mi ah, ìwòláyé ń dorí kodò kí èmi tún máa bá yín ná nínú owó ẹ̀jẹ̀ owó tó jẹ́ pé kìkì ẹ̀gbin ní ìsàlẹ̀ mo rántí níjọ́ náà mo gbé Kùránì dání mo fi ṣe ìbúra mo ṣèbúra police station mo ṣèbúra nílé ẹjọ́ mo búra wípé mi ò ná kọ́bọ̀ nínú owó náà kò tẹ̀ lọ́wọ́ kí ní kí èpè yẹn kó padà darí wá síbí ni àbí bo ní képe lọ àbí nígbà tí ọmọ yẹn bá fẹ́ ọmọ tèmi bí aya ìgbà wo ni owó ẹ̀gbin owó wọ̀sí owó tí ẹ lọ́ni lọ́wọ́ gbà ìgbà wo lówó ìrànù tẹ́ ná tí ò ní tóbi tó rẹ̀ nìkan wà lẹ́nu kì í ṣe lójú ayé mi mo dẹ̀ mọ̀ pé wá sí láti Ọ̀ṣọ́gbà ni nítorí tó bá jọmọ àlè àpàdà dúró ti bá lọ tán. gbé. jẹ èso tí ò pọ́n èmi ọmọ yín lẹ́yìn wá nǹkan. And I love that girl. I love that girl. Mm, so much. lọ bá lọ o ó dájú pé. àbọ̀ ń bọ̀ wá o. àní bá lọ bá lọ o ó dájú. àbọ̀ ń bọ̀ wá o. ọ̀rọ̀ ń bọ̀ wá o. ọ̀rọ̀ ń bọ̀ wá sọ́ra rẹ̀. ọ̀rọ̀ ń bọ̀ wá ta ó mojú ajé kò ní sọ. ọ̀rọ̀ ń bọ̀ wá sọ́ra rẹ̀. ọ̀rọ̀ ń bọ̀ wá o. ọ̀rọ̀ ń bọ̀ wá sọ́ra rẹ̀. ọ̀rọ̀ ń bọ̀ wá ta ó mojú ajé kò ní sọ. ọ̀rọ̀ ń bọ̀ wá sọ́ra rẹ̀ lọ bá lọ ó dájú pé. àbọ̀ ń bọ̀ wá. bí mo bàgbà ọ nígbà òjò ó di dandan kò dẹ̀gbà mi nígbà ẹ̀rùn bí mo bàgbà ọ òjò.